kábàámọ̀ tí ń gbẹ̀yìn ọ̀rọ̀ òun làwọn ká ní pé ká ní pé ìmúgbòòrùn oṣù kábàámẹ́ni ń ṣe ni ká ní pé dàmọ́lá àbámọ́ fòní ṣe ká ní pé ká ní pé nìyẹn á ara wọn ọ̀rẹ́ méjì bá sí torí ẹni afẹ́ là mọ̀ a ò mẹ́ni ń fẹ́ ni ká ní pé dà sótítọ́ irọ́ ìbá ṣègbè o ká ní pé irọ́ ṣẹgbẹ́ o ẹ̀dá ìbá sòdodo ká ní pé àwọn àbámọ̀ ti gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ti gbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́ àwọn ká ní pé. wèrè ni. kí ló ṣẹlẹ̀. olórí burúkú. Ah, màmá yóò dà fún yín o tí màmá ti dúró. shut up my friend. gbogbo ẹ pariwo ra mi orí mi lórí dúró yìí dání fatafata ṣe bàjẹ́ báyìí ná. wèrè lọ́gbà ìyá mhm. ẹ pẹ̀lẹ́ àkújọ mhm. mẹ́ta ẹ̀ ǹlẹ́ náà adẹ̀kú gbogbo ọjọ́ ṣe rí yìí ìyàwó ẹja máa dúpẹ́ fọlọ́run o ah. ṣe rí a ní láti dùn máa dúpẹ́ eye gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ṣé rí ìgbà mi òru ìyá wa mú ọwọ́ dàbẹ́ ni kò ń yan èèyàn bí ẹ̀yàn ẹja báyìí hmm. tó bá dẹ̀ dìgbà mi báyìí oyè yẹn wá fẹ́ wá fẹ́ ara èèyàn á balẹ̀ ẹ wò. ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan kí lẹ bá wá tí mo fi dé tẹ fi ń bá ọmọ pariwo tó fi ń mú ìjà dání ní tẹ bá gangan ní kẹsàn-án. ẹ òun náà mò ń bá bọ̀ mò ń mú láyọ̀ kọ̀ọ̀kan ni torí ìdí èyẹ jẹ́ ká máa dúpẹ́ lórí ohun gbogbo ẹ̀jẹ̀ á máa dúpẹ́ pàápàá jù olórí àwọn ọmọ wa kọ́lé lẹ́nu màrè kó wá wa wò wọ́n ìyá wa mo fẹ́ pàkíyèsí yín sọ̀rọ̀ kan tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tó bá dalẹ̀ ìgbẹ́ kúrúkúrú ẹ̀ ò ní jẹ́ ká sùn ṣé lẹ́rẹ́ mi tẹ́mi wá yìí. kí n tẹ́ fẹ́ sọ gangan ni mo kẹ́ ṣàlàyé ẹ ti ń beat around the bush ju nǹkan tó ṣẹlẹ̀ gangan tẹ bá wá tẹ torí ẹ̀ wá tẹ̀ ń pariwo ní kẹsàn-án. ẹ ọ̀hún náà ni mò ń bá lọ ìyá wa lánàá ẹ jáde pẹ̀lú ọmọ yín obìnrin lásìmọ̀ yín yẹn fiyèbí nìkan ló wà nílé olórí burúkú ilẹ̀ fi sẹ́nu géètì tó ṣílẹ̀kùn nígbò wá pé mo wá rí ọmọkùnrin tó wá wọ inú ọgbà yìí eléyìí dẹ̀ wà ń bẹ̀ o nígbò wọlé ọmọkùnrin tí mo wọ ọmọ àjọ ọmọ amúgbò mo bá dúró sí ọ̀kan hmm. mo bá ń wo aago ọmọkùnrin gbà tó tó bíi wákàtí méjì two hours ó bá bọ́ ta hmm. ó wá ń rún ṣéǹjì kan mọ́ eléyìí lọ́wọ́. Hmm ẹ̀yin ń wo aago. bẹ́ẹ̀ni ẹ mò ń wo òótọ́ ẹ̀ mo ṣe máa ń lo aago hmm. two hours ah kí lọ́mọkùnrin ń ṣe nínú ilé pẹ̀lú ọmọbìnrin kan ṣo tó wà nílé tó fi lọ two hours ó ń láti ní bá ṣàwárí ọmọkùnrin tí mò ń sọ yìí náà o ibi báyìí nìkan kọ́ ló ń wá o ilé àbò líndé gogo náà. ẹ wọ ẹjọ madam ẹgbẹ dúró ẹgbẹ ha ah! síbi tẹ bá dé yẹn ẹjọ ṣé kí n bẹ lọ́wọ́ yín ṣé ẹ níṣẹ́ ni àbí ṣé ò ka yín lára. mi ò níṣẹ́ lóòótọ́. obviously obviously torí tẹ bá ní iṣẹ́ ni ẹ ní múra rídìrídì báyìí kẹkú pancake lọ́sọ̀ gangan. mo gbá fẹ́ ni bẹ́ẹ̀ mi ṣe múra ni. o ti yé mi kẹ mú gèlè kẹ wẹ àwọn tó bá rí yín tẹ ṣe ń kó láti àdúgbò yín àbí láti ilé yín tẹ̀ nẹnu wọ̀ ń bíbà wọn á dọ̀kọ̀ bí yẹn lọ síbi ìsọmọ lórúkọ ni wọn ní wọn pé kèlè wa ṣe ń bíbà yìí torí ẹgbẹ́ nu gúngùn wà ń ṣe wà ń ṣàlàyé nǹkan tí ó kàn yín ọ̀rọ̀ tí ó ẹ wá kó fi ń ṣọ́ wa ni tẹ́ fi mọ̀ wípé mo mú ọmọ kan jáde ìkọ́kùnlé ṣé wọ́n fi ń ṣọ́ wa ni. ṣe rí gbogbo àdúgbò ìbò ṣe tó yìí ọlọ́run fi mí ṣe áńgẹ́lì kí n máa ṣe ìtọ́jú àwọn èèyàn n tẹ́mi dẹ̀ ṣe nìyẹn mo dẹ̀ ń rere ń bẹ̀ àmọ́ ìyá wa èmi ò lè parọ́ fún yín kó lè dá fún ìdílé yín ni mò ń ṣe o fìyè bí ṣé mo parọ́ sọkùnrin òwẹ́ wa. mọ́mì ṣé mo pé ilẹ̀ court gbogbo rubbish tí wọ́n máa ń ṣe báwo ni wọ́n ṣe máa wọ inú ilé wa wá tẹ́bà fún wọn ní freedom láti wọlé kí ló fún wọn audacity láti wọ inú ilé wa wá láti bá sọ gbogbo nǹkan tó ń sọ yìí. Ah, ah, ẹ jọ̀ọ́ màmá ṣé ẹ̀yin ẹ̀ ní any business láti ẹ̀ ti ṣe kò sí nǹkan tó máa ń wù yín ṣe ju kẹ́ máa wọnú ilé onílé lọ gbogbo ilé ní stíríìtì yìí ni ẹ mọ̀ wúmọ̀ yìí ibi tí wọn ò ní ṣẹ́dé tẹ́ bá bí wọ́n pẹ́ ẹjọ́ o eye ìgbà mélòó ni àkókò kọ lẹ́nìí wọ́n á sọ fún yín. èmi ló lúwa fi ṣe. àgbàlagbà torí ẹ pé òun ni òní mojú ni òní mọra láti mọ pé òun kàn jẹ kiri ni. o gúùdù gan ẹnu fẹlẹfẹlẹ bíi gbà wàrà yẹn bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ lòún mì báyìí lòún mì báyìí lòún jó ṣó ń jó ni àbó rìn ẹ wọn o oh. àá jèrè wọn ìyá wa mo mọ̀ pé gbọ́rọ̀ tí mo sọ kò tà létí yín èmi ò bínú o kò sí èbúté bú mi tó ràn èmi ó ti yẹ èmi ń tún tèèyàn ṣe lèmi ò bá tèèyàn gbé. ẹ mọ̀ páyé tí yín tó da ni ò jẹ́ kẹ́ mọ̀ pé láti kékeré yín pé ká tiẹ̀ gbà pé iṣẹ́ ẹ̀ níṣẹ́ iṣẹ́ ò ka yín lára hmm. torí ẹ ti sọ́lẹ̀ nǹkan náà pé ẹ níṣẹ́ but wọ́n pẹ̀sẹ̀ tí wọ́n á rìtáyà ni wọ́n expect pé ó yẹ kí àwọn ọmọ yín gbéṣẹ́ lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ kó gbẹ̀gùn sí fún yín kẹ máa ṣe sílẹ̀ fún ọ̀tọ̀ àfi sóúnjẹ alẹ́ àbí kọ́ gbé wà fún yín kẹ ṣàdé wọn kẹ ṣe kẹ fi sóúnjẹ alẹ́ nítorí pé iṣẹ́ ò kàn yín lára tábàdé máa wò lọ wò bọ̀ èyí tẹ̀ ń ṣọ́ àwọn ọmọlọmọ kiri ayé àwọn ọmọ yín ò lè dá tábà wò lọ wò bọ̀ irú yín lè bá ń bìbì kúbi tàmá tẹ̀ ń ṣọ́ ayé àwọn ọmọlọmọ kiri tẹ̀ ráyè ìṣọ́ títí yín tàbá bí àwọn jẹ́ kọ́rọ̀bù jọ sílé ẹ lè ṣọ́ títí yín. màmá ẹ kó sì bọ́ta kí ló dé ṣé àwọn ọmọ olóríire yìí àwọn alálùbáríkà àwọn tó ṣe é mú yọ ọgàn àwọn tí wọ́n gbẹ́kọ̀ọ́ yìí nìyẹn máa jókòó lẹ́yìn àwọn aṣọ kiri kí ló dé màmá tẹ́bà níṣẹ́ ẹ lọ sùn. ọlọ́run má bàa mi kẹ́ ọ máa ṣe o. pẹ̀lẹ́ ìyá wa ayé tèmi ìbẹ́ta ju tiẹ̀ lọ tọ́lẹ́ mi ò máa ṣalẹ̀ bí wọ́n ṣe ń ṣalẹ̀ kiri iṣẹ́ tó máa ṣe kú nìyẹn ó ń rasẹ̀ ìyá wa ẹ fojú táwọn ọmọ ìkáyé wọn lè dà ṣó ti yé yín olúwa fi yín ṣe olùṣọ́ àgùntàn fáwọn ọmọ yìí ni kẹ́lẹ̀ ṣe lé ayé wọn kó lè dà lágbó ọlọ́ máa àmọ́ mo tún wá rántí nǹkan kan ejò nípa àgùnbánirọ̀ tí ẹ̀ ń ṣe fún Fìyèbí tán transfer sí Sàfàrà tẹ wá fẹ́ transfer láti Sàfàrà lọ sí Abẹ́òkúta ibo lẹ ṣó pọ̀ ni. ẹ tún mọ̀ yẹn náà. àbúgbò mú mọ. Saliu throw this woman out. ìyàwó amó tún. ẹ ṣe ṣe mo mele ẹ tẹ ṣe bàbá ṣe máa ń lù ṣe bàbá ṣe máa ń lù tẹ̀rẹ̀rẹ̀ tẹ́ntẹ́n tẹ̀rẹ̀rẹ̀ tẹ́ntẹ́n màmá ẹ yà máa lọ. mo tún fẹ́ sàn kankan ìyá wa ẹ fojú táwọn yìí dáadáa ṣé rí gbogbo wọ̀kúwọ̀ tó ń wọ̀ yìí náà kò bá ọlọ́run lójú mu o ẹ tọ́jú wọn ọlọ́run fún yín wò. ẹ ò tẹ́ ìbàlọ́wájú ìṣòro tẹ̀lé mi o. adama gbọ́ ah, mama tó ń gbàgbọ́ nínú yín lẹ́nu o yín ti bójú yín já o. èmi yín bójú yín já o. ṣé o yà wèrè. a ah, ìyá. àbájáde àbájáde àbájáde. ọmọ ọmọ. ọyà orí ọfẹ burú. Adeleke Palace, Olumorak, uh, Abiola Stadium, Ogun River. What else? What else? What else? Where else? Where else now? Everywhere. Okay, let's take for selfie. Selfie. Selfie. Selfie. Come on, VAB. Come on, double up. Woo! Another side. Nice one. Another side. Okay, let's mount. <laughs> <laughs> Oh! I'm enjoying this great adventure. Àti ìdílé Olúgbògi àti Òkè Afá Mm mm. ìtàn rẹ ni. For now, Òkè Afá yẹn nìkan la máa dé. A ní tọ́ọ̀chì ilé Olúgbògi yẹn rárá. We can't go there. Eh, why? as a great son of the soil nǹkan tí mo gbọ́ ni pé ṣe rí kò sẹ́ni tó máa lọ ibẹ̀ yẹn either the person remains sad or miserable for life we are educated we are very learned of, of what's the purpose of uh, school ta lọ tó máa jẹ́ pọ́n kan sọ̀kan fún wa káwọn náà dẹ̀ take a hook line and her without verifying that's crap. bọ̀ ẹ dúró ná mo ti sọ fún yín pé ẹ lè lọ ibì kan kí ni mo tún wá fẹ́ lọ máa dìgẹ̀ fún ìgbà tó ń ṣe pé bóyá gold lọ gbé síbẹ̀ àbí pé bóyá wọ́n so destiny wọn bẹ̀. ẹ wo òótọ́ ló ń sọ o ṣe mọ woman tó máa ń ṣe gángangan níbi roundabout yẹn wọ́n ní ilé olówó ló ti wá but now she is just depressed moody I don't even understand miserable hmm. wọ́n dẹ̀ ní ilé olúgbòógì yẹn gangan gangan gangan ló lọ hmm. ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ẹ má lọ síbẹ̀ o. ẹni ẹni sùúrù o ta ló mọ̀ bóyá kò sí nǹkan kan bẹ́ẹ̀ gan ẹ mọ̀ bóyá ibi táwọn bàbá yẹn máa ń dọ́gbọ́n gbé àlè wọn lọ tó fẹ́ kí ọ̀kan kan mọ̀ bẹ́ẹ̀ ni. Yeah, I want to irú gbòógì yẹn lélẹ̀. ẹ nà. wow then let's go now. see now it's an easy access So tún this stairway. Sirija! Why you Wait, don't tell me you're all scared. Actually, I just wanted to scare my boyfriend. So you were making you were making fun of us. <laughs> wasn't funny. Wow. I just love the atmosphere here. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi àti ẹ̀ńbí ó ń jẹ́ kí n máa rántí àwọn Cinderella stories tí mo ti kà tẹ́lẹ̀. I'm surprised. You look so fragile, but funny enough, gbogbo ìdí nǹkan tó bá le le le le láti máa ń bá ẹ. <laughs> I love the adventurous part of you though but it scares me. Davy, <laughs> ah. this is an experience of a lifetime for me. Mi ti dé gbogbo bíbá eré and mi dẹ̀ rò pé mo tún máa ní opportunity yẹn lẹ́yìn youth service mi so I want to make the most of it. I'll feel you. Yeah, baby. You know you're one interesting crazy girl. being crazy is sweet. <laughs> Baby, talking about being crazy. Mm-hmm. You know something? What? party ṣe lórí bed, on a couch, in the garage, in uh-huh. the car. Uh-huh. I'm thinking we should mark the spot. There's something about this Leolu Bogi. Hey, hey, Alfie, don't even go there. Odeo. Odeo was that? Baby, let's try it. It will be fun. What's fun? Oh. Seriously? Seriously. Okay. Deal? Yeah, yeah, deal. Uh oh! <laughs> Go open it. Go, baby. Lead the way. <laughs> to burst your bubble Phoebe ilé olúgbògi ẹ ló ti wà locked yẹn come up with another plan master planner. Are you serious? I'm very serious. Go ahead and check it out. You could be tricking me. look friendly. That's the whole idea, baby. The way that it looks, is sweeter and more adventurous it gets. Má sọ fún mi pé ẹrù ń bẹ̀ o. Ẹ̀rù ò ṣe ní bá mi. Tọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ńlá ti bá ní mẹ́rin. <laughs> Ṣé ṣe gbogbo àwọn decoration àti artwork ló wá ń bẹ̀rù? ṣebí irú artwork yìí wà lára nǹkan tá a ṣe ní department ní last semester. ibi ìbàyẹ̀ wá jọ department àbójọ classroom. Mm, this is your iroko na class ló fi ṣe bẹ́ẹ̀. wọ́n wá mm, Ah, my cocky now. This is lovely. Baby, how people you are very creative. Oh. These things are dusty. I can't believe you are doing all this. So lovely. Ṣùwárí gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ sí ma. Ìṣòro ojú ẹ máa ń ṣe rẹ̀ léṣe lẹ́sẹ̀. Kí ló ń ṣe? ètí eyín ẹ̀ iṣẹ́ ó tán mo ní kó jẹ́ ká máa lọ látẹ̀ kó ṣorí ìsìn bad sign yẹn mẹ́ etí ṣe etí ṣe máa dédé yín ẹ̀ ń sìn. ọ̀lẹ lọkọ mi ṣá so torí pé etí yún mi nísìnyí ló ń sọ pé bad sign ni. Ah, mo ṣáàjì á máa lọ. in fact i have even lost my appetite jẹ́ ká máa ẹ ẹ eh, màá má bínú a máa ṣe lọ́la ṣùgbọ́n jẹ́ ká máa lọ. ọ̀la. Eh ó ti gbà pé mò ń travel lọ sí ni. oh that's true. eléyìí tó ti gbà pé mò ń travel kó má lọ jí pé òní wá sí mi lọ sí park lọ́la o by ten a.m. I have to get out of this town. mo ti gbọ́ màá wá sí yẹn let's get out of here already please ara òun ara òun yóò yẹn bí bàbá bá mi ń ta ah. well kì í ṣáà máa fara da gbogbo àṣàkáṣà tó kàn wẹ̀yìn kí n fi lè gba nǹkan tí fẹ́ gbà lọ́wọ́ oníbàjẹ́ ara ẹ̀ wọ́n ṣáà máa kó rẹ̀ lọlé kó lọ bó wá lọ́wọ́ àwọn òbí ẹ̀ èmi lè rí nǹkan fi ṣe fáyín bọ̀ ẹ̀ ń gbòòrò járe. kí ló wí. mi tí sàn kankan mo ṣe ń dé bíbá yín sínsìn náà ni. kí ló ṣe é. a ó fi èmi okay. wa òkè. bá mi sọ̀rọ̀ worry let me help you with this are you good to go. bá mi sọ̀rọ̀ náà. Ah, ah, ṣé o tún lè bá mi sọ̀rọ̀ ni mo mọ̀ pé nǹkan kan wà tó fẹ́ sọ bó ṣe ń wò yìí kí ló ń ṣe ẹ bá mi sọ̀rọ̀ náà àbí kò tí ì wọ̀n ẹ̀ kó padà sí ètò yìí. sórí kí lọ́dọ̀ àwọn kàṣá nìyẹn mo fi rìpọ́ọ̀tì ẹ̀ ní kó pẹ́ ní lọ́wọ́ tí mo wáyé o. Hmm. mo gbọ́dọ̀ ṣe trip mẹ́ta sílé ní lórí eré sí ni pẹ̀lú màá tàn kan lẹ́ni bó jẹ́ kí n sá one eighty mi ò má yàrá. bọ́dá kí lẹ wí. kì í san kankan. àwọn ẹgbẹ́ òṣì ẹgbẹ́ ṣe kárí mi ẹni tó máa dójú tì ló ń wá ah, ah, twenty thousand naira fún aṣọ ẹbí kan. Ha kí ló dé ṣáwọn ni mo wáyé wá ṣiṣẹ́ fún ni hmm, máa yá parọ́ fún wọn pé mò ń travel àbí mi tiẹ̀ sílẹ̀ àbí kí ni mo wá fẹ́ ṣe báyìí. àǹtí kí lẹ sọ. Ah, sọ ibi tí báwo ṣé kò sí ṣé kò rẹ̀ arábìnrin ṣé kò rẹ̀ kí ló ń ṣe yín gangan. What kind of vehicle is this? I should have just told my dad to come pick me up. Torí mi wọ́n wá ìtẹ́lẹ̀ ṣe ṣáà mi better not prank my affairs You kò tẹ̀ má senior nonsense. driver ìjọ fẹ́ bọ́lẹ̀. èmi gbọ́ tó fẹ́ jẹ bọ́lẹ̀ mo fi tún lè ṣàlẹ̀ tí wọ́n jẹ́ àìsí. wo kò tẹ̀ Bolle. wọ́n dábàá ẹ̀kọ́ dada ẹ pa dada. bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ jókòó òtè ló máa jẹ́ ó lè máa dojú àtọwọ́ ẹ̀gbà máa jẹ́ ṣòtì ẹ̀rí báàgì tí mi ń wò yìí owó ló máa wà ń bẹ̀ ó dá mi lójú. ẹ má jà bọ́ mi gbà owó kọ́ ló wà ń bẹ̀ aṣọ ló wà ń bẹ̀. kí ló ṣe kí ló dé. Okay. Thank you very much for the time. Oh, it's fine, Mala. It's fine. Uh, yeah, it's fine. Yeah, take care, my brother. Uh, I take care. Yeah, it's fine. It's fine. Uh, thank you very much. No, it's fine. I'll, I'll call you. Yeah, it's all right. thank you. Yeah. ṣé kì í ṣe pé àsìkò ẹ̀sìn mi ti dé báyìí kó má lọ jẹ́ àìsàn tó máa ń ṣe wọ́n nílé bàbá ẹ̀ ló yìí o àbí irú àìsàn wo la fẹ́ pèlè yìí báyìí tó bá di pé àbẹ̀rẹ̀ sí ní gbé kiri báyìí ṣé àṣírí òní tó pé ọmọ àlè lọmọ yìí. Hmm. irú orin wo la wá fẹ́ kọ sí gbẹ̀dú tó délẹ̀ yìí o. ẹ máa bó ṣe wò ẹ tún bí yín ṣe ẹ wú yín ṣe ẹ wú yín wò. fẹ́ sọ sori a ò fi èmi tó wálé fún sẹ́fíìsì ló fún mi ní concern. concern bíi ti bò ó is that an issue one of o fẹ́ kó wà tẹ́ǹtì birthday cousin ẹ̀yà bẹ́ẹ̀ wò. that is not the problem that is not the problem àti pàtó ti dé yìí ó ní bó ṣe ń ṣe ó ń ṣe gangan ń kárí bọnú in fact i was so worried that i had to call the doctor. yeah doctor pè mí wọ́n sọ fún mi wọ́n dẹ̀ ní òun dẹ̀ well there nothing wrong with her she perfectly okay. perfectly okay. Mm-hmm. Hmm. èmi ni mo mọ nǹkan tí mo rí o. what about nǹkan tó o rí ìyá ń kọ́ o pọ̀ lójú o daughter has a friend o ti ní boyfriend here? i know there's a lot of emotional things involved with this it's just a passing phase ó jẹ́ fọmọlọ́mọ lẹ́kọ̀ọ́ experience ẹ̀ eh? ọkọ̀ ń dára ẹ̀ láàmú hello chief chief jagunmolu ó bá tọjọ mẹ́ta. wọ́n máa bọ́lẹ̀ ń sìn. Thank you very much. Ma. You're welcome. Ah, tí bọ̀bọ̀ yìí bó ṣe rí roboto pípé kí máa kú lá. a ní pé ó ṣeé ṣe yẹn kí èmi àti ẹjọ́ máa ṣe wọléwọ̀de báwo ni kò bá ṣe dùdù náà. kí ló ń ṣe ìyá yìí tó ń jí mi wò ah, bọ́tẹ́ dúró náà ká má parọ́ ká má jalè lọ màmá yóò bàjẹ́ o ká ní kí n ṣe bó ṣe jẹ́ ni tí ń bá ara lásán ká ló tiẹ̀ wá mọ rízì tí mo ṣe wá síbí lénìí kò bá tiẹ̀ easy fún èmi àti ẹ láti strike deal ká máa ṣe wọléwọ̀de ó ga ọ ilé olówó níyọnu ṣá kó dẹ̀ mọ́ pọ́kàn òun ti ká pé ọmọ àlè ní méjì nínú ọmọ mẹ́ta tó ń bí fún un irú àfiyèbí a sì máa wò ó wà lè bàbá òun báyìí àwọn obìnrin lè ṣá àbí kí gbé súnmọ́ ni kí èmi àti ẹ̀ka strike deal ká pa ọkọ ẹ̀ ká lè jọ mọ bá a ṣe máa ṣe ṣẹ́rí fọmúlà. obìnrin fọ́nìjà rẹ̀ jẹ́ kí ọ̀rá wà lórí ọwọ́ mi kí n má lọ fi sọ kékeré pàdé jẹ́ but the truth is this woman is about to lose everything torí ọkọ ẹ ti fẹ́ change way and i'm sure pé a ti fẹ́ yàwó mi síta. Oh! Oh! Oh! lọ sí ẹbí. barrister. sir. mo ní pé mo dá ẹ̀dùn díẹ̀. that's no problem sir. Mm. Yes, sir. let's go. okay sir. èmi fúnra mi àrẹ̀mú àdé mo ti gbọ́n bàjẹ́ ó sọ fún mi pé mo gbọ́n ju ìjàpá lọ iṣẹ́ tí mò ń ṣe kò yẹ kó gbà mí ju ìṣẹ́jú mẹ́wàá lọ ṣùgbọ́n tí wákàtí mẹ́fà bá pé ìní kúrò nídìí iṣẹ́ torí tí mo bá sọ fún wọn pé mo ti ṣe tán sìn wọn ò ní iṣẹ́ wo ni mo ṣe tí mo fẹ́ gba ten thousand naira ń yá farabalẹ̀ dàgbà bí ṣùgbọ́n o ẹ̀dùn ọ̀nà ibi kì í ṣe ọ̀rẹ́ ara o màánú ti fẹ́ máa fagi báyìí kí wọ́n mọ̀ tiẹ̀ lè bèrè lọ́wọ́ mi látàárọ̀ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ni ní ẹ́sítéètì burúkú wọn kò sí nǹkan tí wọ́n ń tó ń jẹ rárá wọn ń tó ń jẹ tó bá dìgbà tí mo bá wá dá pé sí wọn lọ́rùn ni ẹ̀dù ẹ̀ tí ń bá mọ̀ràn kò kú dákú wọn gbé mi lọ wá gbé mi kì wá àtọ́mi tútù wọ́n tẹ́ ń wá tẹ́ ń dákújọ ẹ̀ á sàn. ohun tí ẹ yé mi rárá látìgbà tó ti wálé láti Abẹ́òkúta ní attitude mo ti change completely. mo ti ń rò pé àbí kí n sọ fún dáàdì mi torí ó dàbí pé atẹ́gùn Abẹ́òkúta yẹn ò fẹ́ bá wọn lára mu. good idea but wọn náà ṣe try to bá wọn sọ̀rọ̀ torí gbogbo attempt tèmi ti make ló ti fail. you can't imagine how many times I've tried doing the same thing wọ́n kàn fọwọ́ rú etí ni wọ́n dẹ̀ ń pariwo ah ah ah all the time. bóyá etí ló ń yọ baby. right on time. Food is ready. Oh, okay. Phoebe, this was the same thing you said all through yesterday. What is wrong? You have become a shadow of yourself. Àbí ṣé a relationship with ń ṣe báyìí? Ah, ọkọ mi, ọ̀rọ̀ ọkùnrin ò ṣe o ọlọ́kùnrin ń ṣe nǹkan tọmọdé ń gbé sáyà. Okay. Okay. My love, whatever it is, you can confide in me. Talk to me, I'm your mother. Ó dẹ̀ wọ́n pé mi ìyá yín náà mi ìkúkú ní kò tá à ń gbọ́rọ̀ pamọ́ sí. So whatever it is, feel free and talk to me. Eh, ibo ló wá dàbá yẹn sí. ọ̀dọ̀ pásítọ̀. Ah, pásítọ̀ kí ló dé kí ló fẹ́ lọ rí pásítọ̀ fún ṣé kò sí kí ló ṣẹlẹ̀. is it a bad thing pé mo fẹ́ rí pásítọ̀ ni. no hmm, ah, not at all why you're the rí pásítọ̀ náà why <laughs> uh, okay since o the lọ rí pásítọ̀ ṣé kí dírábà gbé lọ. ẹsẹ̀ dírẹ́fà yìí náà ni bá mi ṣe títí tán fi kú òun ni èmi náà tún jogún bá ṣùgbọ́n gbogbo ìlàkàkà mi pé kó má tún jẹ́ pé nǹkan tí àwọn ọmọ tó jogún bá lọ́wọ́ tèmi náà ló ti fẹ́ já sí pàpọ̀ yìí bẹ́ẹ̀mi ò tiẹ̀ láǹfààní àti kàwé a ní káwọn ọmọ yìí tiẹ̀ kàwé débi tó lápẹẹrẹ táwọn inú ó déyàn pàtàkì láwùjọ wọn ó ṣe fi yẹn gan láwùjọ ah balance wo léwu wọn ni wọn wá sàn tì forty five thousand gbogbo wàhálà tó lu ẹsẹ̀ ṣe yìí ṣe ẹ ó bá kọ́ńtìrì náà ní ó gba gbogbo ìbáṣepẹ́ mi mu ni mọ́tò yìí ni ìjọ mi ló lórí òfin ní forty five thousand ah ẹlẹ́dàá mi ọ̀sán náà ni àbí kí mi náà dọ́gbọ́n sọ́wọ́ ara mi bíi táwọn yòókù yìí ni náà mo máa ń tí mo lè ṣe lọ́mọ jẹ́ kérokéro kó sí mi lọ́kàn jáde wọn ò ṣe é. Que che mă lọ máa ẹ̀ fún mi ní owó eh, iṣẹ́ tí mo ṣe mà. wọ́n mọ̀. ẹ ẹ jọba owó kí leléyìí. ẹ yọ owó káàdì ń bẹ̀ kẹfì tó kù ṣe forty five thousand naira owó sùpọ̀ àwọn. ah ẹ yes ma ẹ wọ́n ma ah àbí mò ń lálàá ni ẹ ah ẹ ṣé pé gbogbo ọ̀rọ̀ tí èmi rò pé mi ń sọ sínú èmi ò mọ̀ pé mo ń sọ síta ni ọwọ́ tí bá ń dùn yàn kó dá kéèyàn máa fi pamọ́ o òótọ́ ni pé áńgẹ́lì máa ń wá ní ìwà èèyàn ni ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ o <laughs> <laughs> ẹ ṣé mo dúpẹ́ o. tiẹ̀ ń rò pé ó yẹ kí n lọ sí ìdílé àwọn balógun nítorí ó wà fẹ́rẹ̀ unusual fún wọn láti miss service for two consecutive Sundays. That's very thoughtful of you because èmi náà wà worried though mo ti pè wọ́n o to ascertain if everything is alright but they did not pick hmm. so I totally support you go check on them okay sir. meanwhile jẹ́ kí n bẹ́ẹ̀ wá pamphlet àti dailies tó máa kó dání fún wọn. okay sir. kí dáàdì má lọ fi pamphlet kankan dá èmi dúró èmi tó jẹ́ pé envelope owó tí wọ́n máa fún mi òun ni mo wà after ó hmm. jẹ́rìí àwọn ìdílé balógun ó ṣúrọ̀ jù fún mi bí kò possible kí n débẹ̀ kí n gbàdúrà fún mi kó má fún mi ní envelope. Here you are. Alfie how are you? How ní ìwà ẹsẹ̀ ó mà ti ń rùkẹ́ kí ló ṣe here you are my regards to them. but how wọ́n ni one monkey? God bless you. My regards to them. kú ìjókòó má jà. Yes Yeah. attitude ẹ sí pastor lálẹ́yẹ lẹ́ẹ̀kan ó strange kí ló tó bìyẹ́ bẹ́ẹ̀ yẹn sí wọn. ẹ wo pastor nǹkan tó gbé mi wá gangan náà nìyẹn ìdí yẹn náà ni mo wá láti wá ṣàlàyé fún yín I have become a strange being. Excuse me. Excuse And you just... Hello? Yes. Kò tí ì discuss anything o. Ṣé kìí ṣe ẹ̀sùn ló ń wò mí lójú báyìí? àfi kí ọlọ́run dáríjì èmi àti Juliet o àbíyẹ wo ló ń bá ní gbọ́ pé èmi ni biological father of Iyebi. èsì ìbàjẹ́ over twenty years ago ẹ̀wọ̀ ọmọ náà bó ṣe jọ mí ẹ̀wọ̀ bó ṣe ń wò mí. Hmm. Yeah, ń gbọ́ discussion tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. gazi ya boys ni wọn. ọlọ́run àṣánú mi táàmì lẹ́kẹ̀ẹ́ta tó máa pọ̀ nílé ní ìyá ìlú náà dẹ̀ mú sọ́wọ́ sowó wọ. ìgbà tí mo lọ bá pàdé ìpadà wọn. mo fẹ́ lọ mo fẹ́ lọ́la tó má ti wáyé nínú ọ̀tún àwọn mọ́tò bọ̀ kékeré bọ̀ kékeré bọ̀ bí àwọn ọmọ sí i mi ní kí ẹnìkan kan aládùúgbò wa tó ń gbàdìde ìgbéraga wa bẹ̀rẹ̀ máa gbá pàmò olùsórí. torí iwájú bá kí n máa ṣe pé fún mi gbogbo wọn àdúgbò pátápátá òkè ẹgbẹ́ ìṣòro ẹ̀rọ ẹ̀kọ́ fún mi tó máa ti ṣòro ẹ̀rọ ẹ̀kọ́ òkè wọn máa máa wọ àwọn ìyá iṣẹ́ tó ń para dáradára báyìí tí òtún dán yíwo bẹ́ẹ̀ sì wọ̀ mọ́ ni. ó fọ́ ní ọ̀rẹ́ ó fọ́ ní kọ́sẹ́ òun sọ fún mi pé mo mọ tí ó nìyẹn lójú ẹ̀ lórí díì tá ṣe yìí lókè sí lọ́tì tó yẹ ó jẹ́ kí n lọ kí n lọ tọ̀ tí n bá padà wọlé kò yẹ àwọn fi nǹkan tó ń I feel like you know say this be small deal you understand Then kill n kill kí n padà dé kò yẹ bẹ́ẹ̀ màá fi ọmú màá fi wọ̀n ẹ̀ mo gbọ́. ṣáàyọ ọkọ níbi kan sí ojú ìgbẹ́ tí o bá délé kó lọ kó owó tí wà nínú àpótí mi nínú kan máa àsìkò ìkórè mi ẹ má try ẹ. ẹ má try ẹ. nǹkan tẹ fẹ́ ṣe òun gbọ́ ọ̀kan tẹ́lẹ̀ mọ́ ni wọ́n kàn yín ẹ rò pé ẹ fẹ́ pọ́ìsì díríkì ọ̀rẹ́ yín pàtó tó bá ti di díríkì kó wá lọ kú dànù sí ẹ. I don't get you. I just don't get you at all. You know exactly what I'm talking about. Ọ̀rẹ́ ó mà yá ẹ kí ìgbà mélòó la fi sáré dáadáa nílẹ̀ tààlà wọn. Wèrè ni. Ìgboro tó mọ wèrè rí. Mi mọ wèrè rí bá ṣe ń pinni náà nìyẹn. Ṣàdédé mo kàn tó kọ̀ wá tó ń disturb mi sí wèrè ní. Ìgbà kí ló ṣẹlẹ̀ ìgbà kí ló jẹ́. Ẹ wọ ọkú, èèyàn burúkú lọ́rọ̀ yìí. Mo ah. fẹ́ fi kọ́ ẹ́ sí wèrè tó fẹ́ ní ẹ wèrè wèrè ní wèrè ní ẹ. Ah, ah, ah, my personal friend. I'm very sure about what I'm saying. Sherry, that she don't have. Nígbà wo nígbà yìí wá di ti wèrè láti mú ìlànà ẹ̀rọ? This is rubbish. That's all rubbish. Power does it. I can't take this anymore. I will never take it. ọmọ ní because? don't tell me nonsense ọmọ ní àbíkọ́ gbẹ̀rẹ̀ lẹ́lẹ́ gbẹ̀rẹ̀ aláṣọ lẹ́lẹ́ kí ikọ́ lajú mi kí ikọ́ lajú mi kọjá ẹ̀ fún ọdún yìí. ṣé gbogbo ni ẹ má wọrí ẹ sì sórí bí ìbàjẹ́ kò máa rí. yẹ́sì ẹ lọ. ẹ ti wọ́n pẹ̀lú ọmọ àlọ́ ẹ wọ́n máa lọ ẹ wọ́n máa lọ. Yeah. but kí ni problem fún àìjọ náà ẹ jọ ẹ táwọn parents wa sọ fún yín pé àwọn orí wa ń gbà tá à ń jáde ẹ ẹ lè tẹ̀lé wa ẹ tẹ̀lé wa láti títì ẹ tún tẹ̀lé wa wọnú ilé ẹ jọ màmá ẹ jáde investigate. tí wọn ò bá tiẹ̀ rí wa báwo ló ṣe jẹ́ problem ìwọ woman ni. òun tẹ́ báwo ló ṣe máa gbé gbogbo problem àdúgbò sórí bá ṣé ẹ ní àwọn ọmọ ilé tẹ tó yẹ kí máa ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ tó yẹ kí máa ṣọ́ káàkiri. ojú méjì ló bímọ igba ojú ló ń wò ó gbogbo tẹ́mi ń ṣe ìmọ̀ọ́ṣẹ́ tá a bí amọ́ ni ìwọ wo bí wọ́n ṣe múra gẹ́gẹ́ bí obìnrin jọ ọkùnrin wo ló máa rírù wọ yìí ní títí tó máa kó fẹ́ fi ẹ́ ṣaya ẹ èèyàn tẹ̀ mọ́ ní bíbí rẹ̀ ò ṣe fowó rà bó bá bíyàn èèyàn á tuntun rẹ̀ bí ọmọbìnrin á múra á múra dáadáa ní ìtẹ̀yàn máa rí tẹ̀ máa sọ pé ọmọlágbájá dà ọmọlágbájá rè irú ìmúra tó mú yìí sìn ìmúra tó máa fi bẹ́ẹ̀ bú àwọn òbí ẹni ọlọ́run gan sọ ní àgọ́ ara wa yìí ó ní tẹ́ǹpù òun ọlọ́run ọba ni ó ní ká máa pamọ́ ìwọ ṣí gbogbo ọjà tó yẹ kọkùnrin gidi kan rà ó ti tú yẹn síta ṣé nísìnyí ọkùnrin gidi kan á rí ẹ ń sá lóun fẹ́ kó lé ẹ lórí irú bó ṣe múra yìí sísì àwọn kan á rí ẹ wọn máa nílò ọmọ olóyìn burúkú wò rè àwọn míì á rí ẹ wọn máa ní ààyè ọmọ yìí mà ti bàjẹ́ òbí kan lẹ́nu lóbi irú eléyìí ẹ̀mí ò sínú wọn o àbòsí ọlọ́run bò fi rán mi o. Ah, eh, eh, màmá màmá ó ti tó kí ló dé tí ń ṣe pọ̀ jù báyìí náà ẹ ṣé ẹ̀yin ò mọ̀ pé ìmúra tó mú ìmúra gbàlódé ni ẹ wo ìgbàlódé nígbàló ẹ jọ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá níṣẹ́ ẹ lọ sí ṣọ́ọ̀ṣì kẹ́ lọ máa bí ọba tó ń ṣe kó túnlé ayé àwọn iná ṣe ẹ yé yọnu kiri àdúgbò kí ló dé ẹ̀yin nìkan ni. ẹ̀wọ̀n tiẹ̀ láìkì. ẹ ṣe. torí pé ìyọ̀n tó bá ti ń bọ tọmọlọmọ jẹ́ olóyè lẹ́dùnmọ̀ rẹ̀ àbá yí ẹ̀jẹ̀ èmi ò ní bá tọmọlọmọ jẹ́ o wọ́n máa tún tọmọlọmọ ṣe ni gbogbo tí mò ń sọ wọ́n bàjẹ́ ń bẹ̀. ó dà ó ọlọ́run fàbùkù wọn bẹ́ẹ̀. Ah, ẹ wo bí wọ́n ṣe yẹ̀yẹ́ mi tí wọ́n sọ̀ síbẹ̀ ni pé èmi pẹ̀lú ẹgbẹ́ ni wá ìwọ ọlọ́run ó dẹ̀ rínú mi o gbé táwọn ọmọ yìí mo dẹ̀ ń sọ fún wọn o mi ò fẹ́ kí wọ́n ṣe ẹsẹ̀ gbébí tọmọ mi ṣe bíbí yẹn náà ṣe bẹ̀rẹ̀ ìwọ̀kuwọ̀ nìyí kí ó tó di pé wọ́n fipá bá a lò pọ̀ tó fi wá lọ lóyún ṣé bí oyún ẹ̀ sí ìlà ń gbìyànjú láti yọ ọ tó ti kó wá gbàgbẹ́ kú ojú abẹ wọn máa rí nǹkan o. Ah, ewu ti ń ganan á ní kẹfà ọmọ ìparun yìí sílẹ̀ kí wọ́n parun kí wọ́n ṣègbè àwọn oníbàjọ́ òṣì inú wọn kàn tiẹ̀ máa ń bínú ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n yí padà sí tẹ́ máa fi parun. mama mo fẹ́ rí yín. good. ẹni tó máa dín pẹ̀lú gangan ló ti dé yìí. wọ́n pè yín màmá ẹ máa lọ. ẹ máa lọ kí lẹ̀ ń dúró dé. wọ́n ní ẹ wá màmá síbẹ̀ mọ̀rọ̀ sọ ni. ẹ lè rí lẹ̀ ẹ sún síwájú jọ. ṣé màá wá sáré ni. ẹ máa lọ ẹ lọ bá wọn. wọ́n lè wá síbẹ̀ mọ̀rọ̀ sọ ni. bàyà o. ṣoṣoṣoṣo ẹ̀yin ọmọ alálùbárí ká dáa fún yín ẹ máa wọ ọbẹ̀ ṣé wọ̀nyẹn ló dáa àmì ewé mi nìyẹn. kò sáré báwọn àbúrò ẹ̀gbọ́n ṣe bú mi mo mọ̀ kówọ náà fẹ́ bú mi ni high station level ni wọ́n fẹ́ gbé tiẹ̀ gbà sórí ọlọ́run rí mi o ọlọ́run dẹ̀ rọ́pọ̀n mi o ó mọ̀ pé èrò dáadáa ni mo rò sáwọn mọ̀lẹ́bí yín o mi ò ró bí o. màmá mo rí inú ó tí mò ń sọ fún ẹni pé ká ní bá lanú mi wàá rí èrò ọkàn mi sí ìdílé yín pé mi ò ní aburúkú kankan sí ìdílé yín o. màmá àní mo rí èrò ọkàn yín ṣe fẹ́ gbọ́ nínú gbogbo èèyàn tó wà nínú ẹ́stéètì ẹ̀yin nìkan ni èèyàn tí mo rí tó nínú ire tó dẹ̀ ní èrò ire tó rẹ̀ mo ṣe pè yín tí mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín yẹn kí ló ṣẹlẹ̀ mo ní problem mo ń gbọ́ nǹkan tí gbogbo èèyàn tó wà nínú ilé ayé yìí mo ń gbọ́ nǹkan tó ń rò sọ́kàn wọn. à kò ṣẹlẹ̀ rí ọkọ mi ká ní pé èèyàn méjì bá ń gbé èrò ọkàn wọn síra wọn ni kò ní sí ọ̀rẹ́ méjì láyé sórí etí tó bá ń gbọ́ yìnkì inú irú ẹni bẹ́ẹ̀ ó ṣetán láti bàjẹ́ láéláé ni sórí jẹ́ sọ fún ọkọ mi ọlọ́run ò dá bẹ́ẹ̀ o à kò sírú ẹ̀ láyé my dear. <laughs> á jẹ́ pé ẹ gbà mí gbọ́ nìyẹn o ṣẹ̀ṣẹ̀ ni ó dáa mo fẹ́ kí ẹ ro nǹkan kan sínú ọkàn yín sí. irú rádaràda wo ni ọmọ yìí ń sọ yìí àwọn wòlíì ṣáájú gan ọlọ́run fún wọn nírú agbára yìí à ń bọ̀ síbò sí ìwọ ọmọ tó jẹ́ pé bàbá tó bí ẹ̀gbọ́n jẹ oyè nínú ìjọ kọ̀ọ̀kan rí màmá ní ògbọ́n tẹ̀yìn ń sọ irọ́ ni. ẹ ń rò pé irú rándanrandan wo ni mò ń sọ yìí wípé àwọn wòlíì ṣáájú gan ọlọ́run ò fún wọn ní irú agbára báyìí ká má ì tí ì so èmi tó jẹ́ pé dádì mi ò jẹ oyè kankan nínú chọ́ọ̀chì. fílẹ̀ mi kí ló fẹ́ túbọ̀ ẹ mo gbé o ọmọ ìtura ọmọ ẹgbẹ́kẹ́gbẹ́. ló tún ń kọ̀ lẹ́bọ̀ ẹ̀. ọmọ bàbá olówó yẹn mà ní. again ah, wàhálà ẹ̀ pọ̀ kí ló ń pè é fún. Ah, ah, ó yẹ kó máa jealous ibo mọ̀ pé owó ẹ̀ náà la fi ń plan ní ìṣòro náà. so. ó ṣẹ̀ṣẹ̀ ráyè láti gbé mi látọjọ́ tó ti behave strangely kúrò lábẹ́kúta. jọ ṣe fi gbogbo yẹn sílẹ̀ nù. Are you okay? ṣé nǹkan kan ṣe. I'm okay. Aside the fact that I'm missing my heartbeat, yeah. Tí n bá mu sí lórí bẹ́ẹ̀ báwo ni Dó ṣe fẹ́ máa wọlé sí? Mo ti gbọ́, mo ló ṣe ń pè ní soul heart gbogbo ẹ̀ lójú èmi àbí. Ah, no wàhálà, ẹ ṣáà máa kówó wá. ọjọ́ ìdájọ́ síwájú. Even if it takes twenty years òótọ́ sì máa jáde òótọ́ máa jáde the truth will surely surely surely prevail. Um, uh, darling, your tone is rather too unusual. Too many parables in the sentence. Ṣé kò sí ṣá? Wo, on, just listen gbọ́rọ̀ sí I called for this meeting. What? Where's is Fiyebi? Ah, wọ́n wà lókè sí. Lọ pè Daddy, Aunty Phoebe sọ pé àwọn lè yọjú sí yín sí o. Wọ́n sọ pé àwọn wà indisposed. Ah, kí ló tún ṣe báyìí sí? Kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ báyìí? Kò jọ mi lójú sẹ́, I am not surprised. Spoilt brat. Ah, ah. Mo ti bàjẹ́. Adàlù làwọn ah spoilt brat báwo ọ̀rọ̀ yẹn pọ̀ yẹn pọ̀ lójú àlejò. Hmm. Hmm. Anyway, mi ì lè sunlé lálẹ́ yìí. So bá mi sọ fún anytime tó bá ti wà disposed kẹ́ ẹ pè mí. Hmm? <coughs> lọ́yà bá mi mú kọ́kọ́rọ́ mi. dani barista báyìí kí wàá kókó mítìnì báyìí ṣe tí ó le tó tó yìí tí gbogbo inú ilé ń gbóná àbí yóò lọ fa attention tó tó yìí kí nìyẹn ló tún ṣe òun báyìí àbí kò lè ba ìwọ náà. tún múre ọtún ti rè mọ́nú yàrá ah, ọlọ́run ló ìfẹ́ sọ èmi o kó tiẹ̀ bá mi ó dá sílẹ̀kùn kó tiẹ̀ bá mi sọ̀rọ̀ jọ̀ọ́. mélòó. kita satu wajib ká ní pé ká ní pé nìyàn mọ́nú ara wọn ọ̀rẹ́ méjì bá sí torí ẹni afẹ́ là mọ̀ a ò mẹ́ni fẹ́ ni ká ní pé dá sòtítọ́ irọ́ ibà ṣègbé o ká ní pé irọ́ ṣègbé o ẹ̀dá ibà sòdodo ká ní pé àwọn àbámọ̀ ti ń gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ti gbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́ ká ní pé. Thank you.